إن الحمد لله نحمده حمدا يليق بجلاله وعظيم سلطانه اللهم لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا ونصلي ونسلم على أفضل الخلق وحبيب الحق محمد بن عبد الله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba tí ọdún ṣe ní ìrọ̀rùn fún wa láti pàdé ní ààyè alálùbáríkà yìí láti tẹ̀síwájú nínú ìran rẹ̀ ni létí àti ìtara ẹni tí nípa ohun tó ní láti ṣe pẹ̀lú ẹ̀sìn wa àti ìṣẹ̀mí wa àtọ̀rọ̀ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ìjísẹ́lá Muhammad àlékún ìkẹ́ ọlọ́run àti ìgẹ̀ rẹ̀ kí ó máa bá òjíṣẹ́ náà àti àwọn aráalé rẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ títí di ọjọ́ ìgbéǹde alqiyama kí ọlọ́wọ́n bá kí wọ́n ṣàì kàwá kún wọn. lẹ́yìn náà bi'idhnillahi ta'ala a ó tẹ̀síwájú láti ibi tí a ti fi ìjókòó tì ní ọ̀sẹ̀ tí ó kọjá ní abẹ́ hadithi abdullahi bin mas'ud èyí ṣe hadithi ẹlẹ́kẹrin nínú tíra al-arba'un an-nawawiyya ní ọ̀sẹ̀ tí ó lọ atúmọ̀ hadithi a ṣe àwọn ọlọ́kan ọ̀jọ̀kan àlàyé a wà ní abẹ́ àwọn ẹ̀kọ́ àti àwọn àǹfààní tó wà ní abẹ́ hadithi yìí òun ni àfi ìjókòó tì amẹ́nuba alákọ̀ọ́kọ́ nínú àwọn fawaid òun náà ni ohun tí a pè ní inayatullahi bil àmójútó tí ọlọ́run ní fún àwọn ẹ̀dá rẹ̀ látàrí wípé láti gbàtà ti wà nínú àpò ìbí ni ọlọ́run ọba ti ń ṣe àmójútó wa. bákan náà amú ẹnu bà wípé ìjẹ́ olóríire tàbí olórí ibú a máa ṣẹlẹ̀ sí ẹ̀dá ni látìgbà tó ti wà nínú àpò ìbí ní ẹ̀wọ̀n ti jẹ́ sí pé eléyìí ń bẹ nínú àwọn ohun tí a ó pa màláìka yẹn láṣẹ kí ó kọ nípa ẹ̀dá lẹ́yìn ìgbà tí ó bá pé ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta bákan náà nínú àwọn ẹ̀kọ́ tí ó wà nínú hadithi wọn náà ni kudratullahi ala al-ba'fi agbára ọlọ́run lórí albaas àti lè gbé ẹ̀dá dìde lẹ́yìn ìgbà tí ẹ̀dá bá kú. báwo ni a ó ṣe yọ ìní agbára àti lè gbé ẹ̀dá dìde lẹ́yìn ikú rẹ̀. nínú hadithi a ó rí i pé ọlọ́run ó ṣe àlàyé fún wa lórí ahọ́n òjíṣẹ́ rẹ̀ nípa báwo ni òun ṣe ṣe ẹ̀dá àwọn ọmọ nẹ́bí ádámà àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ọ̀nà wo ni wọ́n gbà wáyé a rí àwọn ọlọ́kùnjọ̀kan ìpele tí a gbà kọjá ká tó délé ayé pẹ̀lú àwọn nǹkan ìyàlẹ́nu tí ń bẹ nínú ẹ̀ eléyìí lásán ó tó ní ẹ̀rí lórí pé ọba tó lè ṣe eléyìí tó fi mú wa sí ẹ̀mí ó ní agbára àti dá wa padà torí wípé kí nǹkan kan tí kò sí tẹ́lẹ̀ kéèyàn mú nǹkan yẹn máa bẹ òun ló fi ń nira ju kéèyàn ti kéèyàn ti ṣe tó ti ń bẹ kéèyàn dá padà lọ. ìrìn pé dídá wa padà sí ìṣẹ̀mí lẹ́yìn ìgbà tá a bá kú tán ó rọrùn fún ọlọ́run nítorí wípé ṣíṣẹ̀dá wa kò ní ọlọ́run ọba lára báwo wá ni dídá wa padà lẹ́yìn ìgbà tó ti ṣẹ̀dá wa yóò ṣe wá nira bákan náà ìbẹ̀ nínú hadithi wípé gbogbo ọmọ ènìyàn pátá òun náà ni àti kọ kádàrá rẹ̀ síwájú kó tó wálé ayé. kádàrá tí a kọ yìí èyí tí ó jẹ́ dáadáa nínú ẹ àti èyí tí ó jẹ aburú nínú ẹ gbogbo ẹ̀ sásábẹ́ ìmọ̀ ọlọ́run kò sí èyí tọ́lọ́run ò mọ̀ nínú ẹ èyí tó jó oore lásìkò tí oore èyí ó tẹ̀yàn lọ́wọ́ láàyè tí ó ti tẹ̀yàn lọ́wọ́. àtọ̀nà tí ó gbà tẹ̀yàn lọ́wọ́ gbogbo ẹ̀ lọ ọlọ́run mọ̀ ọlọ́run sì ti ṣètò rẹ̀ kalẹ̀ lásìkò rẹ̀ ò bá ti tó àwọn onílé fast èyí tó sì jẹ́ aburú wala yughni hadarun min qadar wípé kéèyàn sọ́ra kéèyàn mọ ara sọ dójú ẹ̀ kéèyàn wà meticulous wípé ah, ibi tí èmi máa ń sọ gbogbo nǹkan ṣe ni Usoro ṣòro kó orí drive n máa dráìvù àtijọ́ tí mo ti mi ò láti nigeria kò sí nínú àkọọ́lẹ̀ kò sí ọgbọ́n náà tí ó lè mú àbí ìfúra tó lè mú kí kádàrá kó má àwọn ohun tí ó wá nínú àwọn ẹgbà ọ̀rà kan tó ń fi hàn wá wípé àdúrà a máa yí kádàrá padà gẹ́gẹ́ bí ìbéèrè kan tí ọ̀kan nínú àwọn ọmọ àyà ṣe ní ọ̀sẹ̀ tí ó lọ ṣùgbọ́n yíyí kádàrá padà bíi ti bò kádàrá lè yí padà kádàrá tí ó yí padà yẹn kádàrá náà ló ń kọ̀ǹtúrò yípadà rẹ̀ kádàrá tí ó yípadà yẹn kádàrá kan ti wà lórí ẹ̀ wípé kádàrá tẹ́lẹ̀ yìí yóò padà wá yípadà síbi tí ó bá yípadà sí nínú ìmọ̀ ọlọ́run nígbà míì àwọn olùmọ̀ wọ́n ní ọlọ́run a máa kọ nǹkan méjì mẹ́ta ìyẹn ni pé ta yọ nǹkan ẹyọ kan fún ẹ̀dá kan lórí nǹkan ẹyọ kan ṣoṣo. lábẹ́ hadithi tí a Muhammad sọ̀sẹ́lẹ̀m tó ti sọ wípé gbogbo ẹnikẹ́ni tí ó bá wù ú tó fẹ́ kí wọ́n bá fi kún ọjọ́ orí rẹ̀ ìyẹn ni pé kó pẹ́ láyé tó sì fẹ́ tó nífẹ̀ẹ́ sí ìgbàláyè nínú arzikì rẹ̀ kí nítọ̀ òun kó ṣe kí ni faliyasil rahima kí nítọ̀ òun kó so òpin ẹbí ìyẹn ní pẹ́ni tí nínú àwọn àǹfààní tí síso okun ẹbí tó ní òun náà ni wípé a máa ṣe okùnfà az-ziyadatu fil umr kí ọjọ́ orí èèyàn lékún kọjọ́ orí èèyàn lékún a máa ṣokùnfà kéèyàn nígbà nínú arzikì èèyàn àwọn olùmọ̀lábẹ́ hadith yìí wọ́n sọ wípé kí ni ìtumọ̀ kọjú orí rẹ̀ ó lékún wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni wípé ó ṣeé ṣe kí a kọ́ fún wípé tí ẹni yìí tí ó bá so okùn ẹbí pọ̀ láyé yóò lo eighty kó tó kú tí kò bá so okùn ẹbí pọ̀ yóò lo forty five kádàrá méjèèjì yẹn ju yóò wá wà mbẹ tọyìn tó bá so okùn ẹbí pọ̀ ìyẹn ni pé síso okùn ẹbí pọ̀ yẹn sábà bí ni fún kìí ṣe pé in reality a ó fi kún tó ti wà nínú àkọọ́lẹ̀ ọlọ́run ni ṣùgbọ́n méjèèjì ti wà fún wípé tó bá tó bá sokùn ẹbí pọ̀ yóò lo eighty years tí kò bá sokùn ẹbí pọ̀ yóò lo forty five years tọ́yẹ̀. ṣé yóò sokun ẹbí pọ̀ tí ó fi lo eighty yẹn ọlọ́run mà ṣé kò ní sokun ẹbí pọ̀ tí ó fi lo forty five yẹn ọlọ́run mà so ibi tọrọ rẹ̀ ó padà pin sí ṣé eighty ni àbí forty five ti wà lórí ìyẹn náà so eré ìfàṣẹ́sẹ́ lórí ọ̀rọ̀ yìí ṣé kádàrá lè yí padà a lè dáhùn rẹ̀ pé kádàrá máa yí padà relatively a máa yí padà so ọlọ́run ti mọ̀ pé òun fìyàn ṣe kò ń gẹ kéèyàn sokun ẹbí pọ̀ nítorí kò lè pé ọlọ́run sì mọ̀ pé rárá ẹni yẹn a ò ní ṣe kò ń gẹ kó so five ni ó láyé ṣùgbọ́n gbogbo ibi tí ọ̀rọ̀ yẹn nítorí wọn ò bá pín sí kan tó ti ṣe kíni ti wà lórí òpin rẹ̀ ìyẹn ni pé kádàrá kò wá lè yí padà kó wá yapa sí tó ti wà lápọ̀ọ́lẹ̀ àwọn olùmọ̀ní òun ni ìtumọ̀ gbọ́dọ̀ ọ̀rọ̀ ọba tó ní yamhullahu ma yasha wa yuthbit ọlọ́run ọba òun ni wa li kulli ajalin kitab gbogbo ajẹ̀lí pátá òun ló lákọọ́lẹ̀ ọlọ́run ọba wa tẹ̀síwájú wa ní òun ọlọ́run ọba a máa pa tóun bá fẹ́rẹ́ òun a máa fi tóun tó bá wù òun nílẹ̀ lábẹ́ àlàyé wípé ó ṣeé ṣe kí kádàrá kan wà pẹ̀lú májẹ̀mú ṣùgbọ́n òpin ọ̀rọ̀ ẹ̀dá nípa bí ó ṣe ṣe ẹ̀mí rẹ̀ nínú mọ ọlọ́run nínú tọ́lọ́run ti kọ fún ní kádàrá kò lè ṣe kí ni kò lè yí padà. bákan náà nínú àwọn ẹ̀kọ́ tó ní láti ṣe pẹ̀lú fíkì ní abẹ́ hadithi òun náà ni wípé annaljanina idha saqata ba'da mi'atin wa ishirina yawma. يجهز ويصلى عليه لأنه قد نفخ فيه الروح tí oyún tóyún bá wálẹ̀ lára obìnrin lẹ́yìn one hundred and twenty days yẹn ntí ó bá jáde lára rẹ̀ ntí ó bá jáde lára rẹ̀ wọ́n ní a máa wẹ̀ ẹ́ a sì máa ṣe jẹnáza fún a máa kírun sí la nítorí pé ti wà lára síwájú kó tó ṣe kó tó bákan náà nínú náà ń bẹ nínú wa lórí ohun tí a ń pè ní hadithi náà ń kọ́ wa ní ká ní ayọ̀ ọkàn bóòlù ṣe ń kọ́ wa ní ká ní ayọ̀ ọkàn torí pé àdébẹ Muhammad sallam sọ fún wa náà hadithi náà wípé nínú àwọn kata ọ̀pá màláìka yẹn láti láti kọ òun náà ni wàbí kẹ́tìbì rìsípéhì kíkọ arzikì ẹni yẹn so gbogbo tí èèyàn bá ṣiṣẹ́ tọ̀ èsì kọ́ wa pé kí a ṣe ìgbìyànjú téèyàn bá wá ṣe gbìyànjú gbogbo ń tọ́lọ́run bá ní kéèyàn rí kéèyàn ní ayọ̀ ọkàn pẹ̀lú ẹ̀ torí pé ntí èsè tèèyàn òyìn òní rí láíláí gbogbo owó tilẹ̀ kò kéèyàn gbìyànjú tó èèyàn òní rí nítorí bá sì jẹ́ téèyàn kì í ṣe dandan kéèyàn ṣe wàhálà bíi kẹ́mi fẹ́ bọ́ kó tó kọ́ rẹ̀ tó bà. torí pé gbogbo pàtíyàn bá ti rántí pé gbogbo tí ó jẹ́ tèmi ọlọ́run ti kọ́ àsìkò tí ó tẹ ọwọ́ mi ọlọ́run mà àtàyè tí ó ti tẹ ọwọ́ mi ọlọ́run mà ẹ̀dá òṣèké ni ẹ̀dá ò ní ṣe wàhálà kò ní ara rẹ̀ ká yọ bó ṣe yẹ torí pé ọkàn rẹ̀ ti mà wípé ọlọ́run ti ọlọ́run ti ẹlòmíì ò sì lè jẹ gbogbo ó gbọ́dọ̀ jẹ́ tán láyé kó tó kú gẹ́gẹ́ bí hadith ti annabi muhammad sallallahu alayhi wa sallam tó ní nafatha arruhul amin fi raw'i annahu lan tamuta nafsun hatta tastakmila rizqaha yìí ruhul amin yẹn jibril ó sọ sí mi ó sọ sí mi ní ọkàn wípé ẹ̀mí kan ò ní bọ́ àyàfi lẹ́yìn ìgbà tí ẹ̀mí náà bá ti exhaust gbogbo tó ń jẹ́ àrídìkì tiẹ̀ tó wà ní ayé lẹ́yìn ìgbà yẹn lẹ́ni ló tó gbọ́ tí àgbọ́yé yìí bá wà fún mùsùlùmí kò ní ṣe wàhálà yóò máa ṣe ìgbìyànjú ní òdiwọ̀n bí sẹ́rí àti pa aláṣẹ pé kí o ṣe torí pé kò sí nù ẹ̀sìn wa wípé gbogbo tó bá jẹ́ ọkùn ní ọkùn ní wà òdì kẹ́tù yẹrí sí i ní ọlọ́mọ sùn lé ebi ó pa kò sẹ́ni tí ó kọ ìrírí ló ń mú anabi ahmed sallam wọ́n ní law kuntum tatawakkaluna ala allahi haqqa tawakkulihi larazaqakum kama yarzuqu at-tayr olùdíwájú tí bẹ́ẹ̀ yìí bá lọ ní àgbẹ́kẹ̀lé ọlọ́run ní pàápàá ìgbẹ́kẹ̀lé ọlọ́run ẹni tẹ̀wọ́ kù ní pé ìgbẹ́kẹ̀lé ó dógóńgó ó ní ọlọ́run ọba máa rọ̀ yín lọ́rọ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ti rọ ẹyẹ lọ́rọ̀ bóòlù ọlọ́run ti ń rọ ẹ̀yẹ lọ́rọ̀ wá ní tẹ́gùdó khimasan tẹ̀rúhu ẹ̀mà tẹ́gùdó khimasan wọ tẹ̀rúhu bìtọ́nà ẹ̀yẹ tẹ́gùdó yóò jáde láàárọ̀ bọ́ọ̀lù ti ń rọ òjijì ọlọ́run ní tí ìgbẹ́kẹ̀lé ọlọ́run yìí tó bá pé tó múnádó gbogbo ọlọ́run àárọ̀ yìí lọ́rọ̀ bó ti ń rọ ẹ̀yẹ lọ́rọ̀ ẹ̀wá gbogbo ọlọ́run ti ń rọ ẹ̀yẹ lọ́rọ̀ ẹyẹ a máa jáde láàárọ̀ tẹ́gùdù kì máa sàn kódà gan a máa jí jáde rẹ̀ yóò jí jáde láàárọ̀ yóò a padà wálé ẹrú òfògbè pàwọn rẹ̀ yóò padà wálé lé ẹni tí inú ikùn rẹ̀ ti kún òbí yó ṣẹ́ni bó méjì airport ó jí jáde gan rẹ̀ ẹyẹ ọ̀hún gan tọ́rọ̀ òun ni tẹ́ bá gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ òun tán bó ṣe máa ń ro ẹyẹ lọ́rọ̀ yẹn bẹ́ẹ̀ ni ó rọ̀ yín lọ́rọ̀ ẹ wá rí pé ẹ wá wo bóòlù olú ti rọ ẹyẹ náà lọ́rọ̀ kí ni pé ẹyẹ sùn sínú ilé rẹ̀ ló jẹ́ wá bá ń bẹ̀ ẹyẹ ọ̀hún jáde ìyẹn ni pé ọlọ́run ó sì á dìkì yín ní rọrùn so ẹyẹ a máa jí jáde ṣùgbọ́n tó bá jí jáde yẹn tó bá ń padà bọ̀ yóò padà wá bìtọ́rẹ̀ lẹ́ni tí inú rẹ̀ ti kún ìyẹn ni pé ó ti wà satisfied wọ́n ní ọjọ́ kan amirul mu'minin umar khattab radiyallahu ta'ala anhu ó bá àwọn èèyàn kan àwọn ọ̀dọ́ nínú mọ́sálásí lásìkò tí kìí ṣe àsìkò oorun kìí ṣe nǹkan kan àsìkò tí àwọn èèyàn wà lọ́jà táwọn èèyàn wà níbi iṣẹ́ àwọn méjì ó ní ewu lẹ́yìn ṣe ń bíbáyé lásìkò yìí wọ́n ní àwa mutawakiluna ni wa olùgbẹ́kẹ̀lé ọlọ́run là wa torí náà torí bá gbẹ́kẹ̀lé ọlọ́run là wa àwọn tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ń lọ ọjà tí wọ́n ń lọ sí kátàkárà tí wọ́n ń lọ bíṣẹ́ àwọn ọmọ wàhálà tó bá wọn. àwa gbẹ́kẹ̀lé ọlọ́run àdébùkátà sí káṣíṣẹ́ lọ bíṣẹ́ kan umaru ní ẹ̀yìn lábẹ́ ìlàfà mi lẹ́yìn tí ń jẹ́ mùtàwàkìlúnà ó ní kì í ṣe mùtàwàkìlúnà ló kọ́ yé mùtàwàkìlúnà ní lóyún ẹgbàá sí wọn. ẹ̀sìn Islam ò gba kéèyàn máa jókòó kó má ṣe nǹkan kan èyí ló máa ń fa ọlọ́kan ọ̀jọ̀kan ìwà ìbàjẹ́ láàrin àwọn èèyàn àti àwọn tó yẹ kí wọ́n jẹ́ lẹ́kọ̀ọ́ gan tí wọ́n bá jókòó tí wọ́n ò ṣe nǹkan kan oríṣiríṣi fìtínà bí ó máa ṣẹlẹ̀ ìgbà náà ní sọ fún yín pé tí wọ́n bá níṣẹ́ kò ṣe ní ráyè kọ́lùwà oṣù kan ní ìsìn ẹni tí ó kọ́ ọmọ ní kéwú táwọn ọmọ wà ní àárọ̀ àti ìrọ̀lẹ́ tí ó kọ́ wọn ní kéwú tí ó kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí yóò rí ààyè kọ́lùwà oṣù kan kọ́lùwà kò jáde kò rọrùn kò kírun mọ́sálásí kò kírun jàmá tó bá jáde lẹ́yìn oṣù kan yóò wá orí nǹkan nǹkan tó yọ sóhùn ó lè lóhùn rọ́lọ̀ ìwọ rọ́lọ̀ ibo ni wà àti rí lọ́lọ̀ ibo lẹ́ àìṣe nǹkan kan a máa mú ká ṣètánì sí gbogbo oríṣiríṣi àwọn ọlọ́kùnrin ọ̀jọ̀kan ọ̀nà aburú ẹ̀sìn islam kọ́ wa wípé kí a ṣe kéde kí a ṣe al-intishar alẹ́sà kí a fọ́n ká lórí ilẹ̀ ká wá arzikì nítorọ̀ bá kọ̀ mọ́ ní kálukú yóò rí ṣùgbọ́n kí yẹn wá jókòó yẹn eré yẹn kì ṣe ẹ̀kọ́ ẹ̀sìn islam ṣùgbọ́n lásìkò tí yẹn ń ṣe yẹn kí èèyàn ní àgbọ́yé wípé gbogbo tó bá jẹ́ tí èèyàn yóò ṣe kiri yóò tẹ̀ yín lọ́wọ́. bákan náà bí ẹbí hadith yẹn ti ń ṣe wá lójú kòkòrò lórí kí á ní ayé ọkàn pẹ̀lú tọ́lọ̀ bá ṣe fún wa bákan náà ni ó ń tì wá nílọ̀ wà zajaru shadid anil hirs ó ń tì wá nílọ̀ nípa kí á jẹ́ olójú kòkòrò torí pé bá jẹ́ olójú kòkòrò yóò ṣe wàhálà yóò ṣe wàhálà pàdé kú torí pé ojú kòkòrò rẹ àìnísinmi rẹ àìnífọkànbalẹ̀ rẹ kò túmọ̀ sí pé tí èsì tiẹ̀ kó ṣe kíni kó tiẹ̀ lọ́wọ́ so kò sí túmọ̀ fún un. so nǹkan méjèèjì òun làdí ìdí kọ́ wa kí a ní ayọ̀ ọkàn kí a sì sọ́ra kúrò níbi mímọ̀ jẹ́ olójú kòkòrò bákan náà nínú àwọn ẹ̀kọ́ tí ó yẹ kí a kọ́ nínú hadith yẹn òun ni wípé al-isti'adatu billahi min su'il khatima mímà wá ìsọ ọlọ́run mímà sáájú ọlọ́run kúrò níbi ìgbẹ̀yìn bíburú yẹ́nì pé hadith yẹn ń sọ̀rọ̀ nípa ẹni tó ti ń ṣe dáadáa bọ̀ tẹ́lẹ̀ tó wá fa aburú gbẹ̀yìn ìṣẹ̀mí rẹ̀ tó yẹ pé iṣẹ́ aburú yẹn ni ó ṣe wọ́n àdéhìí ń kọ́ wa wípé kí a máa tọrọ lọ́dọ̀ ọlọ́run torí pé innamal amalu bil khawatim ntí a wò nínú iṣẹ́ òun náà ní kí la fi gbẹ̀yìn rẹ̀ torí náà laysat al-ibratu bil bidaya wa innamal ibra bin nihaya owó ìwòye tí kìí sòwò ní bẹ̀rẹ̀ bí kò ṣe pé ìparí wọ́n ahmad rahimahullahu ta'ala wọ́n nígbà tí ah, ó ń jẹ ìrora ikú lọ́wọ́ ó ní àṣetán wa bá wa ń sọ fún wípé ya imam ahmed fúttani fúttani ya ahmed fúttani ya ahmed ìgbé ah ìrẹ ahmed ó ti bọ́ mọ́ mi lọ́wọ́ ìyẹn ni pé ó fẹ́ kú báyìí ó ìrora ikú lọ́wọ́ gbogbo ìgbìyànjú tí mo ṣe láti fi rí pé mo sọnù mi ò succeed torí náà nígbà tó jẹ́ abẹ́ kú yìí ajẹ́kù ti bọ́ mọ́ mi lọ́wọ́ nù ẹni kó tó bá jẹ́ sí pé o bá wà lẹ́mìí ni mo tún lè máa ronú pé opportunity tí n bá rí ọmú lónìí bóyá mo lè rí ọmú lọ́la ṣùgbọ́n àti ti fẹ́ kú yìí o ti bọ́ mọ́ mi lọ́wọ́ wọn ni Imam Ahmad wọn á gbọ́ tí Imam Ahmad sọ wípé hatalan la hatalan la hatalan pé rárá dìsí mi ò tí ì bọ́ dìsí mi ò tí ì bọ́ ni mi ò tí ì bọ̀. sòkè yẹn máa tọrọ ní gbogbo ògbà igbe kí ọlọ́run ọba kí ó fi ẹsẹ̀ èèyàn nílẹ̀ kó jẹ́ kí ikú kó ká iṣẹ́ dáadáa máyàn lọ́wọ́ torí pé nǹkan tí èèyàn bá kú lé lórí lórí ẹ̀ ni ó jiyàn tó bá ti jọ́ gbẹ̀dàlùkẹ́yàmà kọ́ lọ́n jẹ́ kí ikú ká iṣẹ́ dáadáa máa wà lọ́wọ́. eléyìí ni díẹ̀ nínú àwọn ohun tí àwọn olùmọ̀ tí wọ́n mú ẹnu bà ní gẹ́gẹ́ bíi fawaid ní abẹ́ hadithi ẹlẹ́ẹ̀kẹ́ni hadithi abdullah abdullah ibn mas'ud radiyallahu ta'ala anhu wa arda. hadithi ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n ni alhadithu al-khamis عن أم المؤمنين أم عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد رواه البخاري ومسلم وفي رواية لمسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد وني عائشة ummu abdillah aisha radiyallahu anha ọ̀kan nínú àwọn àyàwá ìyàwó jísẹ́lá muhammad sallallahu alayhi wa sallam kúníyà rẹ̀ òun náà ni ummu abdillah tòun ti gbé kò bímọ láyé radiyallahu ta'ala anha ẹ̀rí obìnrin eléyìí àdámání tí kò ní láti ṣe pẹ̀lú àṣà àbí ẹ̀yà tóbìnrin bá ti délé ọkọ ntí yóò máa fojú sùn náà ni pé kóun ṣe kíni kóun bímọ tí a wà ní anabi ọlọ́run mọ àdúrà tó yẹ kó ṣe kó fi pe ọlọ́run kí àyíṣà bímọ ni ṣùgbọ́n àyíṣà ò bímọ láyé lọ́jà lágùtà aláta tó wọ́n ti dé wọn nìkan ní ọmọge dánilẹ́jì sálàm fẹ́ òun nìkan ní ọmọge dánilẹ́jì sálàm fẹ́ ṣùgbọ́n kò bímọ kò lọ́mọ láyé ṣùgbọ́n tòun ti pé kò lọ́mọ yẹn ó ní kíni ó ní kúnìyà èmi kò ṣe dìgbà tí èèyàn bá ní ìyàwó téèyàn lọ́mọ kéèyàn tó ní kúnìyà bàbá alágbájá kéèyàn tó máa jẹ́ abu fulan abu fulan abu fulan ọmọ kékeré kan èèyàn lè bímọ lónìí kéèyàn sọ ní abdullah abu abdulrahman abdullahi baba abdulrahman ọmọ tá a ti tẹ̀ bí lónìí àlè fún ní kúnìyà ẹ̀rí pé Aisha kò bímọ láyé ṣùgbọ́n ó ní kíni ó ní kúnìyà ó ní kúnìyà naam hikima ti ń bẹ nínú bẹ́ẹ̀ hikima ti ń bẹ nínú bẹ́ẹ̀ rẹ̀ ni wípé káwọ́ rí pé alẹ́ Muhammad sallam àwọn ọmọ rẹ̀ tí wọ́n jọ́ kìnrin òun ló fi ọwọ́ ara rẹ̀ ṣe kìnrin sí wọn ọmọ tó gbẹ̀yìn rẹ̀ obìnrin ni nítorí kí ọlọ́run lè tilẹ̀kùn ohun tí a ń pè ní ìránṣẹ́ kí fìtínà pé bàbá mi ti kú èmi ni ló yẹ kí n wọ bàtà rẹ̀ kí n bọ́ sípò rẹ̀ ń bẹ nínú àwọn àpẹẹrẹ tí ọlọ́run ọba fi ká ẹsẹ̀ ìránṣẹ́ ńlẹ̀ torí pé a rí nínú àwọn ànábì ọlọ́run tó jẹ́ pé ànábì ni bàbá ànábì ni dání ànábì lọ́mọ tó ti bẹ́ẹ̀ àwọn amadíyà kò díẹ̀ ẹwọ tó ti gbé ọkọmọkìnrin ànábì òfọmọkìnrin lẹ̀ sáyé fìtínà kẹ́nìkan tó dìde kó pera rẹ̀ lánàbì ó tó ṣẹlẹ̀ kódà àwọn ọmọkùnrin tánàbí ọlọ́run bí sallallahu alaihi wasallam kò sí èyí tó dàgbà dépò pé yóò fẹ́yàwó yóò bímọ tóun náà fi dépò pé àmọ́ sọ pé àwọn ọmọ ọmọ rẹ̀ ní àwọn ló tọ́ sí kìí sóhun là tí ó jẹ́ táwọn ọmọ tọ́mọ tó ti bẹ́ẹ̀ kò ní káwọn ahmadiyya kó mọ̀ pé ahmad mirza gulam kó mọ̀ pé lánàá di ọ̀rọ̀ fẹ́ndẹ́nu fìtínà tó gbayé lónìí yàtọ̀ sí fìtínà àtàwọn ṣíà tí tó yẹ kí a sọ̀ra fún a lè rò pé ẹsẹ̀ bí mùsùlùmí náà làwọn náà pàápàá jùlọ àwọn onísúfí ọlọ́run mọjọ́ táwọn ní súnfí tí wọ́n tó gbọ́n àwọn ahàlù kí ló da onítọ̀ríkà àti ṣíàpọ̀ ibo ni wọ́n ti tán tó jẹ́ sí pé wọ́n wàá fi ìmọ̀ràn ṣọ̀kan wọ́n wàá jọ máa da ìlú láàmú pẹ̀lú ọkọ̀ páwọn ìsìn mọ̀lídì àti ṣíà àtòní súnfí àwọn kí à ń tan àwọn onísúfí wọ́n tàn wọ́n jẹ ni torí pé onítọ̀ríkà kò ní bú ànábì ọlọ́run sallallahu alaihi wasallam onítọ̀ríkà kò ní ya wèrè débi pé yóò máa bú Abubakar radiyallahu ta'ala anhu arda kò ní ya wèrè débi pé yóò máa bú Umar radiyallahu ta'ala anhu ẹ dákun ibo ni wọ́n wá ti wá tàn tí wọ́n fi jọ ń ṣe àṣepọ̀ ṣùgbọ́n gbogbo tí a ò bá ti ma lórí ìmànà àná náà lẹ́ẹ̀mà rí nù rẹ̀ yàtọ̀ sí fìtínà àwọn oníṣíà tó ń tàn káàkiri torí gbọ́pọ̀lọ́ pàápàá jùlọ àwọn ọ̀dọ́ wọn a máa kó àwọn ọ̀dọ́ wọn á sọ pé wọn sọ fẹ́ẹ́ nìkan tó kó o ti di ṣíà ó ń bẹ́ẹ̀ nù inú wíbọ̀n tí wọ́n máa ń lò tí ẹ̀sìn wọn tó fi ń tàn káàkiri tí ẹ̀sìn ṣíà tó ẹ̀sìn kan tó dá dúró ni fíkúhu wọn àgbọ́yé wọn àkídà wọn gbogbo ń tẹ́ ẹ̀ mọ̀ nípa ẹ̀sìn tiwọn ó yàtọ̀ sí tiwa gbogbo tí wọn bá ń bá wa ṣe wọn kà da sọ bójú bá wa ṣe ni nítorí táwọn bá kó nira wọn ni wọn ń pè ní tọkẹyà tí yẹn bá gba àkídà wọn ni mo sọ fẹ́ nìkankan o mo sọ fẹ́ nìkankan torí pé kì í ṣe àkídà kan tá a lè máa kó àwọn èèyàn bá a ṣe jókòó yìí táyì microphone sọ̀rọ̀ tí gbogbo ayé ń gbọ́ àkídà ṣíà àkídà àwọn gangan wọn ò bí wọn dà kó o gbé microphone báyìí kó o máa kó àwọn yẹn kò sẹ́ni tó jókòó jẹ́ ti gbọ́ àkídà tí ẹgbẹ̀rẹ̀ ayé mùsùlùmí adébọ̀ Muhammad sallam kò tẹ̀ wọn lórí òṣùwọ̀n ayé àwọn sàádé rẹ̀ àwọn olùmọ́ àwọn tí wọ́n àwọn olùtẹ̀lé wọn àwọn tí wọ́n gbẹ̀ sí wọn gbọ́ tí wọ́n bá ní ta ló dáa jù nínú àlùmọ̀ yìí wọ́n sọ pé àwọn tí wọ́n bá ànábì wa lò gbà àwọn wá dáa jù ṣùgbọ́n àwọn sí àtẹ́bá bí wọ́n lè rí ta ló dáa jù nínú àlùmọ̀ yìí ta ló burú jù nínú àlùmọ̀ yìí wọ́n làwọn tí wọ́n bá ànábì àwọn lò gbà ni àwọn sáájú rẹ̀ nínú àwọn sáájú àti màmá sọlẹm lọ́dọ̀ àwọn ṣíà àwọn tí wọn ò ṣe rí dá tí wọn ò di kèfèrí nínú òsùn wọn ṣíà àwọn tá a lè fọwọ́ kà ní wọn ni mùsùlùmí tó ṣẹ́kù nínú àwọn sáájú lọ́dọ̀ ṣíà gbogbo àwọn sàájà nẹ́bí ní iṣẹ́ àpèrí kèfèrí gbogbo àwọn tí à ń ka àdéhìí tí wọ́n gbà wá wọ̀nyí tó bá jẹ́ sí pé kèfèrí bá ní wọn kí ni ìtumọ̀ rẹ̀ ẹ̀sìn wá ti lọ́nà ìtumọ̀ rẹ̀ ni automatically so tá a bá ti pè ní kèfèrí pé lágbájá anábì ìkúta gbára ló di kèfèrí anábì ìkúta ló di kèfèrí anábì ìkúta ló di kèfèrí nígbà tó ti di kèfèrí bóòlù àdéhìí tí ó wà gbà wá fún wa bóòlù ó ṣe ṣe é lò ìtumọ̀ rẹ̀ ni ẹ implication rẹ̀ ni ẹ eré bá jẹ́ pé àwọn àdìsí tí wọn tẹ́ bá gbọ́ àdìsí mi orí ó fẹ́ fún ìwọ lára yẹn àwọn àdájọ́ fíkì wọn àlùwalá wọn ìrun kíkì wọn ọ̀tọ̀ ni wọn ò lè kírun kó wọ́n ṣe pé fún Abubakar àti Umar subhanallah Abubakar tí anabi Muhammad sallam sọ wípé tí a bá gbé imáni rẹ̀ sórí òṣùwọ̀n tá a gbé ti àlùmọ̀ sórí òṣùwọ̀n tàbúbakar ó tẹ̀ wọn. Umar radiyallahu ta'ala anhu kò lè rí ọ̀nà kan káfíẹ̀ káàdì náà máa rí ọ̀nà náà láti kùnà àwọn mẹ́wẹ̀ àwọn èèyàn mẹ́wàá kan mẹ́ta níbi sílẹ̀ ń darúkọ wọn pé lágbájá ọmọ àlìjẹ́nà ni lágbájá ọmọ àlìjẹ́nà ni lágbájá ọmọ àlìjẹ́nà ni Abubakar rẹ̀ lákọ̀ọ́kọ́ ṣùgbọ́n lọ́dọ̀ ṣí àǹkọ́ ẹni tá a sì pè fún ni gbogbo òun pátá wọn kọ́kọ́ sì pè fún kó tó sálámà gbogbo bí tẹ́ bá ti rí tí wọn ò ti ṣe bẹ́ẹ̀ nítorí kí wọ́n máa fura wọn sí wọn tó eléyìí irú òun wọn lòun tó wá ń kí tẹ́bárí tí wọ́n sàlọ̀ láti wọ́n fọ ẹsẹ̀ tẹ́bárí tí wọ́n kírun tí wọ́n forí kanlẹ̀ lórí rọ́ọ̀kì tá a ti forí kanlẹ̀ wọ́n fara pamọ́ ni ìlòfìyà kí a mọ ẹ̀sìn wa tá a bá mọ ẹ̀sìn wa ẹnìkan ò ní dé nǹkan tí kì í ṣẹ̀sìn wa tà fún wa nínú àwọn àkídà tó ń tàn káyẹn náà wọn náà ni ahmadiyya wa táwọn bá fẹ́ ṣe hajj tí wọn India ni wọ́n máa ń lọ ibi tí kíbílà wọn wà ibi táyé bá ti gbà wọn wọn ní dájú kọ kíbílà táwọn wò yìí tí wọn bá fẹ́ kírun wọn ó dájú kọ India ibi tá nàbí wọn ní Ahmad Mirza Ghulam anabi mi tóun náà wà lẹ́yìn òjíṣẹ́ la Muhammad sallallahu alayhi wa sallam fa inna lillahi wa inna ilayhi raji'un wọ́n sì ń pe àwọn yẹn lórí bẹ́ẹ̀ lẹ́nu ìbàdí ẹ̀ pé ní nǹkan bíi um, Uh, nǹkan bíi eighties or Government gọọmenti Pakistan wọ́n declare wọn as non-muslim minority ní kọ́ńtírì yẹn wọ́n kà wọ́n kún àwọn èèyàn kan tí wọ́n pọ̀ tí wọ́n ń gbé orílẹ̀-èdè wa ṣùgbọ́n tí wọ́n ti ṣe mùsùlùmí Ahmadiyya nínú òfin àwọn àwọn kọ́ńtì yẹn Pakistan Ahmadiyya àwọn ẹ̀ ṣe mùsùlùmí wọ́n bẹ nínú non-Muslim minorities wọn náà bẹ nínú àwọn nǹkan tí wọ́n ń ta káàkiri ìgbé anabi kan tó wà lẹ́yìn anabi Muhammad sallam òpònú kan phd holder tí kò sí ọpọlọ lórí ẹ̀ permanent head damage náà ni wọ́n máa ń pè é tẹ́lẹ̀ wọ́n ní phd permanent head damage èló jẹ orí ẹlòmíì ti tó ti o ti dá níjì látàrí kó gba phd ẹ máa sọ̀rọ̀ ìjọba ní kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ bó phd dókítà ọmọ dókítà orí bó ṣì o à ń sọ̀rọ̀ níbi tí àyà kùránì wà àti tí àdìsí wà ní dókítà dókítà ọ̀bọ àbí pòfẹ́sọ̀ pòfẹ́sọ̀ ọ̀bọ nínú ma tẹ̀sán islam pòfẹ́sọ̀ chief rẹ̀ ò ní tuma tó o bá ti ní mú àyà wa tó o ní mú àdìsí wa. òpònú kan tó lóun ṣe eji ní arabic saheed kìmẹ́yìn ó wà lẹ́kọ̀ọ́ ń bẹ awọn ọ̀kan nínú ahmadiyya. ó ní emi èmi ma ò mà pé kìí sáwọn ànábì gan nìkan ọlọ́run ọlọ́run tún ṣe wáyé fáwọn nǹkan fáwọn ẹlòmíì tó yàtọ̀ sáà ànábì nínú àwọn ájúmẹ́ǹtì wọn nìyẹn pé tí mo èèyàn bá jinlẹ̀ kó má bá wọn jiyàn kó má bá wọn jiyàn torí tí èèyàn bá bá wọn jiyàn ó rọrùn fún wọn láti sọ ẹ̀rọ wọn láwọn ṣùgbọ́n àwọn nǹkan rújú tí wọ́n sọ síyàn ṣùgbọ́n kò mẹ́ni tó ń bọ̀ òun sọ̀rọ̀ ó rò pé ẹni tí òun lè sọ ìrújú yẹn sí ni ó wá ní ọlọ́wọ́ bá ṣe wáhàyí fún wa awhayna ila ó ṣe wáhàyè fún tani oyin wa awuhaina ila ummi musa ó ṣe wáhàyè fún tani ìyá musa ordinarily from the place of it lóòótọ́ ọlọ́run ṣe wáhàyè fún àwọn èèyàn àbí kẹ́rìmà wáhàyè awuhaina awuhaina tọ́yì irú wa kí ni ń jẹ́ wáhàyè nínú nínú èdè lágbáwá kí ni ń jẹ́ nínú èdè lágbáwá. mo wá sọ fún un pé ìgbà tí mo gbọ́ pé o ní phd nínú èdè lárúbáwá mo rò pé ọkọ orí rẹ pé ni mi ò pé o ti yá wèrè ó ní kó ní kí ló ní tí mò ń wí bẹ́ẹ̀ fún un mo ní wèrè ní ọ̀hún tí tó ju wèrè lọ. mọ̀túmọ̀ èdè ka gba phd هنا إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أفقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها ọlọ́run ti wá yìí fún dání ilẹ̀ tí bá ti pé ọpọlọ automatically wáhìí tọ́lọ́run ṣe fún ìyànnàrọ̀bẹ́kà wàhálà hain wáhìí tọ́lọ́run ṣe fún le kí é sóhun ni wáhìí tọ́lọ́run fún tani tó ṣe fáwọn ànábì rẹ̀ àti kẹ́lìmọ̀ wáhìí á wo context yẹ tó bá wá ní èdè so tí wọ́n bá ti àwọn ẹ̀rí tí wọ́n máa ń tó máa ti sọ fáwọn tí wọn ò mà wọn yọ pé ẹ tó tọ́ nìyẹn ọlọ́run ṣe wáyé fáwọn nǹkan tí wọ́n dákun yẹn àyà nínú Qur'an nínú súra yìí súra yìí súra yìí súra yìí súra yìí tó fi ń sọ àwọn èèyàn nù. ilé anabi mi wà lẹ́yìn òtí sẹ́lá Muhammad sallallahu alaihi wasallam kí ọlọ́run bá kí ó sọ wa ilé ìfà tó yẹ kí pé ìmọ̀ ẹ̀sìn wa torí wọ́jọ́ mélòó lálọ́ ní ayé nítorí ṣe pàtàkì jù nínú ìṣẹ̀lẹ̀ wa wọn náà ní pé bó o láti jọ́sìn fún ọlọ́run يقول ذلك جواب عند القيامة استبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا الأذاب ورأوا الأذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا وقال الذين اتبعوا لو أن لنا كرة لنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من الناس فجوا بالله القيامة أو أنتم تعلمون àwọn tí àwọn olórí yẹn tí wọ́n pè àwọn èèyàn sí ọ̀nà àánú lọ́dún tó ọkọ̀ wa wa àmọ́ yín kódà rírí àwọn wa káwọ́ gbé nǹkan sí àwọn lónìí wọn àmọ́ ni tó bá jẹ́ náà bá lọ ní opportunity ni tó bá jẹ́ pé fún wa ká padà ni káwọn náà lọ kúrò lọ́rọ̀ àwọn tí wọ́n sọ wá ọlọ́run ní gẹ́gẹ́ bíi bẹ́ẹ̀ ni a ṣe máa fi iṣẹ́ wọn àwọn láwọn nǹkan tí wọ́n máa kábàámà lórí ẹ̀ wọ́n máa ń bẹ kharijina minan nar àtàwọn tí wọ́n tẹ̀lé wọn àtàwọn olórí àtàwọn tí wọ́n tẹ̀lé àwọn olórí yẹn gbogbo wọn máa ń bẹ kharijina minan nar wọn ò ní jáde ní ìrònà kọ́lọ̀ kó sọ wa. láti bó láti lọ látòrí wípé ummul mu'minin Aisha radiyallahu anha òun náà ni Ummu Abdillah tó ti dé kò bímọ láyé aisha yìí òun là ní muhammad sallallahu alayhi wa sallam ló nífẹ̀ẹ́ sí jùlọ nínú gbogbo àwọn ìyàwó rẹ̀ ẹgbẹ́ ṣe wà nù hadithi arákùnrin tó bí o ti ṣe ọlọ́run ọba léèrè sallallahu alayhi wa sallam tó ní ayu nasi ahabu ilayk ta ni òfin nífẹ̀ẹ́ sí jùlọ nínú àwọn èèyàn òjíṣẹ́ ọlọ́run ọba ní aisha ó ní aisha ni mo fi nífẹ̀ẹ́ jùlọ nínú àwọn èèyàn wọn arákùnrin náà ní kì í ṣe nínú àwọn ọkùnrin ni mo ń béèrè torí pé wọ́n ní arákùnrin yẹn òun rò wípé òun lọ òjíṣẹ́ ọlọ́wọ́ bó lòun lòun nífẹ̀ẹ́ sí jùlọ ni nígbà tá òjíṣẹ́ ọlọ́wọ́ wa ní àyíṣà wa ní kì í ṣe nínú àwọn obìnrin nínú àwọn ọkùnrin òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní tó bá jẹ́ pé nínú àwọn ọkùnrin ni Abubakar baba Aisha radiyallahu ta'ala anhum ajma'in òun lòun fi nífẹ̀ẹ́ sí jùlọ Aisha òun sì òun fi nífẹ̀ẹ́ sí jùlọ nínú àwọn obìnrin àtàyíṣà àtàbúbẹ́kà lọ́dọ̀ nínú ẹ̀sìn ṣíà ẹni tó ṣiṣẹ́ ọlọ́run àwọn méjèèjì tó ṣiṣẹ́ ọlọ́run bá nífẹ̀ẹ́ sí jùlọ nínú ọkùnrin àtobìnrin èèyàn méjì yẹn ni ṣùgbọ́n nínú ẹ̀sìn ṣíà àwọn méjèèjì àwọn àwọn èrò náà ni wọ́n ọmọ náà ni wọ́n lọ́dọ̀ ṣíà so ànábì nífẹ̀ẹ́ èèyàn méjì sádẹ́bì nífẹ̀ẹ́ sí jùlọ òun èso máa lè jẹ́ ọmọ náà ni wọ́n nínú ẹ̀sìn ṣíà لعائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد بوين كان من بوين كان bó sì lè wù kí النكرة المفيدة للعموم àdẹ́sẹ̀ fi amúrinà hàdà tó bá ṣe tó bá dá nǹkan kan sílẹ̀ nínú al'amari ti wà yìí àwọn olùmọ́ni ìtumọ̀ amúrinà hàdà wọn náà ni ṣar'una wa dinuna nínú ṣẹ̀ríà wa àtẹ̀sìn wa tí èèyàn kankan bá dá nǹkan kan sílẹ̀ nínú ẹ̀ wọn ni ma laysa minhu bí nǹkan tí kò ṣe kí ni tí kò sí nínú ẹ̀ ó mú nǹkan kan wá tí kò sí nínú ẹ̀sìn yẹn òun ni fahuwa raddun òun ni nǹkan yẹn yóò jẹ́ ohun ìdápadà á da nǹkan tí wọ́n dá sílẹ̀ yẹn á ó da padà á ò ní gbà á rawahu Bukhari wa Muslim imam Bukhari àti Muslim ni wọ́n gba àdìsí wọ́n ní ẹgbàá ọ̀rọ̀ mi nínú riwaya kan fún imam Muslim wọ́n ní man amila amalan laysa alayhi amruna fahuwa raddun gbogbo ẹnikẹ́ni tó bá ṣe iṣẹ́ kan tí kò sí àṣẹ wa lórí iṣẹ́ náà lẹ́gbẹ́ nìkan kan wọ̀n náà látàkù ara rẹ̀ ló ti mú wa laysa alayhi amruna àwọn náà àwọn pálásẹ̀ pé kò ṣiṣẹ́ náà fa huwa raddun iṣẹ́ náà yóò jẹ́ dídá yóò jẹ́ ohun tí àwọn onígbà lọ́wọ́ rẹ̀. ṣe àṣẹ lásìkò àbí àṣìkò tuntun nítorí àsìkò àwọn dúró báyìí torí hadithi àlàyé pọ̀ ní abẹ́ rẹ̀ àwọn sọ̀rọ̀ nípa ohun tí a ń pè ní bídà àdáda sílẹ̀ nínú ẹ̀sìn àti bí kí ni bídà kan torí pé ọ̀pọ̀lọpọ̀ ní tá ń pè ní bídà òye ní tá ń pè ní bídà kò yé ọ̀pọ̀lọpọ̀ bídíà tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ bídíà nínú ẹ̀sìn torí pé ìgbà táwa sọ fún yàn kan pé ǹjẹ́ ń ṣe yìí kò sẹ́ẹ̀rì fún nínú ẹ̀sìn yóò ní ó dà ìlàtẹ́yìn náà dé yìí sádẹ́bí dérú rẹ̀ ilé o mi ò mọ̀ bóyá um, uh, psychiatric uh, kìlọ̀ kọ̀ rẹ̀ wà ní fmc ó súnmọ́ ẹ fẹ́ ti súnmọ́ ẹ tètè rọ́ọ̀ṣì rẹ̀ lọ sílẹ̀ kò gbádùn rárá ìyẹn kò ìyẹn àárẹ̀ kọ́ la rẹ̀ pé filatẹ dé o sáà nàbí rẹ dérú rẹ ṣíṣe ń tàn wí nù kí ló kan ẹ̀sìn pẹ̀lú filata dé <laughs> àní nítaǹ sọ ni wípé bídà òun ni alìtẹ̀tìdá òfin dín kí ẹ fi àdádálẹ̀ nǹkan kan tí kò sí nínú ẹ̀sìn kó mu wọ́ àbí nǹkan kan tó wà nínú ẹ̀sìn kí ẹ fi nǹkan míì kún àbí kí ẹ dín nǹkan kan kúrò nínú rẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa eléyìí òun ni a ó máa ṣe tí ọlọ́run bá bá tó wájú ọ̀sẹ̀ tó ń bọ̀ rẹ̀ bí ibi nílẹ̀ ìdáhàdá ọlọ́run ti ara rẹ̀. في إبيري باو نعم عليكم السلام wallahu ta'ala alam èèyàn kan kì í kú kó tún dìde eléyìí ni àkéèdà mùsùlùmí Allahumma àyàfi tó bá jẹ́ sí pé bóyá ó dá kú ni tẹ́ mọ̀ pé rí kú lára rẹ̀ tẹ gbé lórí tẹ gbàgbà tẹ bu mọ́lẹ̀ tó bẹ̀rẹ̀ sí irú la àwọn èèyàn wá hàn án lọ́wọ́ wá wọ <laughs> ìyẹn kúlẹ̀ méjì ìní Abubakar wí nígbà tó dé tí wọ́n ní nígbà tó ṣiṣẹ́ ọlọ́run bá ṣíbò padà sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ tí Umaru ní gbogbo ẹni tó bá tún tún wí tó bá gbọ́ Umaru yọ ìdá ó ní gbogbo ẹni tó bá tún gbọ́ lẹ́nu rẹ̀ pé òjíṣẹ́ ọlọ́run ti kú lóun pẹ̀ orí ẹ̀. ikú kẹ̀ nígbà tábùkọ́ kẹrù wọlé tó òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó sì aṣọ lójú rẹ̀ ó wò ó fi ẹnu kó orí rẹ̀ ó ní ọlọ́run ọba ò ní kọ ikú ẹ̀ méjì lé ọ lórí èyí méjì ó jáde ó sọ fún àwọn èèyàn ó ka àyà fún àwọn èèyàn pé tó ti ṣe àyà tó lọ́wọ́ ní wa ma muhammadun illa rasulun qad khalat min qablihi Rasul rusul afa imat tó bá wá kú ńkọ́ umaru ní àbí gbàgbé ẹni tí wọ́n tẹ̀sẹ̀ sọ àyà yẹn kalẹ̀ lọ́jọ́ yẹn torí náà ìyẹn kúlẹ̀ méjì ìyẹn kú lẹ́ẹ̀mejì ṣùgbọ́n tó ṣeé ṣe kí ṣèǹtàn kó gbé àwọ̀ èèyàn wọ̀ àwọ̀ ẹni tó ti kú tó ṣeé ṣe kí ṣèǹtàn kó gbé wọ̀ ẹni tí ò tí ì kú gan ṣèǹtàn ni àmọ́ gbé àwọ̀ rẹ̀ wọ̀ kátó wá pé ẹni tó ti ṣe kíni ẹni tó ti kú mi ń bá rí àwòlá ó lè gbé àwọ̀ ẹni tó ti kú wọ̀ tó bá ń gbé àwọ̀ ẹni tó wà láàyè wọ̀ ó lè gbé àwọ̀ ẹni tó ti kú wọ̀ ó lè ṣeé ṣe kó jẹ́ pé bí ń bá bíi pé ẹni tó ti kú yẹn ṣètọ́nù gbé àwọ̀ rẹ̀ wọ̀ ṣùgbọ́n kò lè kò lè kú kó tún padà wá tó máa sẹ̀mí àbẹ́nìkan tó jọ́ gidi gan ṣùgbọ́n láíláí kò tún gbọ́dọ̀ jẹ́ ẹni yẹn má àyàfi kí ṣètọ́nù gbé àwọ̀ ẹni yẹn wọ̀ àbí kó sì jẹ́ lómi tó farajọ́ wallahu ta'ala a'lam. Naam, naam, ní ara ara ìyàs ẹ̀yin náà wò ẹ̀yin ẹ̀yin kò sẹ́mi lára yín àwọn sì ń rí àwọn sì láwọn ń rí àbí kò sọ́kọ ọlọ́mọbẹ̀ mà. nam junun junun kò sí ọpọlọ nínú gbogbo àwọn nǹkan wọ̀nyẹn eh, eh, ala kulli hal tí wọ́n bá yí gan ẹ jẹ́ kí istislam and jadal for the sake of argument ẹ jẹ́ àsọ pé wọ́n á rí kí ni ká fi ta kí láǹfààní tó ní kí ni ká fi rà èyí ẹja gbà rí ìgbà tí wọ́n rí ládàá mélòó ló ti bù fún iṣẹ́ ládàá wọn kí láǹfààní rẹ̀ kò sí tùmọ̀ fún un wọ́n lè rí kò sí bí èèyàn lè fi àlìjẹ̀nu ṣe sẹ́yìnsì kò sí nǹkan tí èèyàn lè fi àlìjẹ̀nu ṣe ó rọrùn tó wọ́n rí látàrí pé wọ́n lo kíni wọ́n lo àlìjẹ̀nu so kì í ṣe nǹkan bàbàrà ni so ṣùgbọ́n kí ni ìtumọ̀ rẹ̀ kí láǹfààní ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam tó fún wa ní ìrò wípé ẹnìkan ò ní sàṣàlátù fóun níbi kankan lórílẹ̀ ayé àyàfi kó dẹ́ni padà sóhun lára kóhun dá sàlátù náà padà kóhun dáhùn sallallahu alayhi wa sallam gbogbo ọjọ́ ayé lójijì ọlọ́run ọba ń sẹ̀mí nù ayé tí wọ́n rẹ̀ nù àbí sẹ́ẹ̀dì gbúrò pé wọ́n rí wọ́n rí rírà ògiri kan bìkan ẹ̀rí pé kò sí tùmọ̀ ìlú fati ọ̀kan ni wọ́n ti sọ pé wàláyé tí ìyá àtúbà padà wáyé lónìí táde muhammed sallam padà wáyé lónìí ẹ̀yẹ́ ó yà tẹ̀lé ànábì ni àwọn tẹ̀lé ìyá ní kánò tẹ́lẹ̀ mọ̀ pé nǹkan yẹn kì í ṣẹ̀sìn ní ọ̀la kì í ṣẹ̀sìn so ìyá sì yẹn fún rẹ̀ ṣe bẹ́ẹ̀ sí ànábì lọ́lọ́run wá propagate so kí ni túmọ̀ ṣé bẹ́ẹ̀ mọ̀ pé wọ́n pè lọ́lọ́ ṣùgbọ́n pè lọ́lọ́ náà wọ́n ṣe odidi àwo kan fún tí wọ́n fi ń yìn tí wọ́n fi ń kì ibò gan lọ́lọ́ àwo tí wọ́n lùlù sí táwọn èèyàn ń gbọ́ táwọn èèyàn ń jó igbe ìyẹn sì lọ́lọ́ ṣùgbọ́n yóò torí pé ọ̀pọ̀ níwọ̀n àwọn tí kò sọ́pọ̀ lọ mọ́ lára wọn ọ̀rọ̀ tó yé wọn náà torí pé díẹ̀ díẹ̀ ni amúgbálẹ́jẹ ọlọ́run ní tẹ́lẹ̀ kò sí tí ò lè ṣe láyé kódà bí kò wu ọlọ́run tó wọn bá fẹ́ ṣe yóò ṣe ṣẹ́ni pé wọ́n ń graduate láti lẹ́bù kan sí lẹ́bù kan ní ìsìn ó ti dọ́lọ̀. so gbogbo àwọn àdìọ́kàn kádìọ́kàn àdìọ́kàn tí ìdọ̀tí ń bẹ́nu rẹ̀ kò sí nǹkan kan tá a fi protect ara wa kúrò níbi àwọn àdìọ́ kan yẹn ju pé ká wá kí ni ìmọ̀ nípa ẹ̀sìn wa lọ kọ́nà kó sànù wa náà ọ̀dà ẹ jẹ́ ká gbọ́dọ̀ tẹ̀lé wọn lè sọ̀rọ̀. náà náà hmm. náà àwùjọ wà bá ẹni tó ń ṣe. Hmm. ẹ sì mọ̀ pé kò sí ní ìfà hmm. ẹnu ìlú wọn wá àbò láti ṣe ìṣẹ̀lẹ̀. torí mòlídì yẹn ni wọ́n fi pa ẹran. ẹran súnà tánu. ala kulli hal tí wọ́n bá pa ẹran torí mòlídì láti mọ̀ pé torí mòlídì ni wọ́n fi pa haramu ni fún akájẹ ẹran náà bó tilẹ̀ wù kí ráwà ní ẹni ẹni tó dú ẹran náà tóbi tó kí tẹ̀sí bá rẹ̀ wọn wọ́lẹ̀ gan haramu ni ká ṣe kẹ́ni ká jẹ irú ẹran tí wọ́n fi àníyàn mọ̀lídì pa haramu ni wallahu ta'ala a'lam Allahu a'lam naam naam lọ ṣé èèyàn lè kírun lẹ́yìn wọn náà èèyàn lè kírun lẹ́yìn wọn sẹ́yìnsì èèyàn lè kírun lẹ́yìn wọn lópin ìgbà tí kò bá ti dá èèyàn lójú pé gẹ́gẹ́ bí bá ó ṣe wá ṣe ẹ̀fọ́ sí wẹ́wẹ́ àlàyé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ nípa bídà àwọn bídà àkànbẹ tó jẹ́ sí pé a máa sọ yẹn di kèfèrí àwọn bídà àkànbẹ tó jẹ́ sí pé a kàn máa sọ yẹn di pòkì ẹlẹ́ṣẹ̀ ni ṣùgbọ́n kò sọ yẹn di kèfèrí so àmà tó bá jẹ́ pípa àwọn bíríà tó bí kéèyàn kàn máa mọ̀ bẹ́ẹ̀ àfa yìí náà mo náà máa ń ṣe mòlídì àbí ó mọ̀ pé mòlídì kò sí láì fi ń bẹ̀ èèyàn ò tí ì taba àìmọ́ kírun lẹ́yìn rẹ̀ kò tí ì taba so yẹn sìn ṣùgbọ́n àwọn gbàrà wá ti ẹ̀fọ́ sí ẹwẹ́ àlàyé insha Allah tọ́lọ́ bá sọ̀rọ̀ ju ọ̀sẹ̀ tó ń bọ̀ náà. Naam mùsùlùmí. bí àwa bí àwa àwọn òṣìṣẹ́ ní àwọn ìjọba tó ń tẹ̀ ìjọba ní ní káì ìgbàgbé láti lọ sí ìjọba. ìwọ pé kí wọ́n wá ìjọba wa ìjọba wa làwọn òṣìṣẹ́ ìjọba ìjọ wọ́n sọ fún yàrá òṣìṣẹ́ ìjọba ìjọba ìjọba ìjọba

náà eh, nínú orí ìṣe títí eh, federal government ó declare ọdúndé fáwọn òṣìṣẹ́ ìjọba nítorí mọ̀nàsábà mọ́wòlòd àwọn àwọn èèyàn kan ni wọ́n wá ẹ̀tọ́ yẹn tọ́yì àwọn tí wọ́n wá irú ọdúndé báyẹn àgbọ́yé wọn nípa ẹ̀sìn ó kúrú ó fara jọ bíi kéèyàn sọ wípé ìgbà tí ọlúdé ti wà níjọ́ Sunday kí wọ́n fáwọn mùsùlùmí náà lọ́lúdé lọ́jọ́ lọ́jọ́ jimá kò sí láì fi nínú káwa náà sọ pé kí wọ́n fún wa lọ́lúdé lọ́jọ́ jimá ṣùgbọ́n ó yẹ ká mọ̀ wípé ẹ̀sìn tiwa kò kọ́ wa ní pé kí á dá ọjọ́ kan sí táwọn onífiṣẹ́ kankan kò ṣẹ́kọ̀ọ́ yẹn nínú ẹ̀sìn tiwa. kò sí ẹ̀kọ́ yẹn nínú ẹ̀sìn tiwa tírú àǹfààní yẹn bá wá wá a ò ní lọ bí iṣẹ́ torí gbọ́dọ̀ dé wa kò sí láì fi nínú ká fi àsìkò yẹn ṣe nǹkan tí ó ṣe wá láǹfààní tí kò ní lásìkò tá a fẹ́ fi nǹkan yẹn ṣe tí ó ṣe wá láǹfààní yẹn ká má ṣe tí ó fi ara pẹ́ bídíà yẹn sọyẹnsì ká má ṣe tí ó fi ara pẹ́ bíbí àyẹn. ìtàn ìtàn òjíṣẹ́lá Muhammad sallam ètò yẹ ká máa kà ká máa pààrà ni nítorí kó lè máa nílà pa nínú ẹ̀mí nínú ìṣẹ̀lẹ̀ wa kì í ṣe nígbà tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ ànábì sọ̀sẹ́lẹ̀ ẹ wá nífẹ̀ẹ́ rẹ̀ ìfẹ́ yẹn wá lágbára níbi pé ẹ ò ní rántí rẹ̀ àtẹ̀kán lọ́dún ẹ̀rí pé ìfẹ́ yẹn ìfẹ́ yẹn lágbà púpọ̀ ẹ̀ẹ̀kan lọ́dún. tẹ́bá tún wá fẹ́ rántí rẹ̀ àwọn nǹkan tó kọ̀ fún yín lẹ́tùn wa máa ṣe láti fi rántí ẹ̀. ala kulli hal lo àsìkò yẹn fún tí ó ṣe wá láǹfààní gẹ́gẹ́ bí mùsùlùmí ṣùgbọ́n ká má fi ṣe ẹni ó fara pẹ́ bídí àti wọ́n ṣe yẹn so mímọ ṣe lecture nípa uh, history òjísẹ́lá Muhammad sallam bóò la ṣe bí àwọn tó gbélé ayé ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó sì jẹ́ sípò dọjọ́ yẹn ká tó ṣe. tí ẹlòmíì bá ṣe àlùwàlá nínú àwọn mùsùlùmí tẹ bá jókòó ti tó ṣe àlùwàlá báyìí ẹ sì bù ẹkún torí pé kó màlúwàlá ṣe àwọn tẹ́lifí bá kírun fún yín àwọn àwọn ìdájọ́ ẹ̀sìn pọ̀ táwọn èèyàn mà ká lu opportunity yẹn ká fi ṣàlàyé àwọn nǹkan ẹ̀sìn kó má kí a máa sọ mímá sọ̀rọ̀ nípa ànábì wa sallallahu alayhi wa sallam àti látàrí ìkíkọ̀sí pẹ̀lú ẹ̀ di ń dá máa ṣe ní ẹ̀ẹ̀kan lọ́dún. so àwọn wà lọ àsìkò yẹn láti fi ṣe ntí onítùmọ̀ tó láǹfààní tí kò sì fara pẹ́ dídíà lẹ́yìn yàtọ̀ sí yẹn ta ló sọ pọ́jọ́ yẹn gan ni wọ́n bí gan sallallahu alaihi wasallam. àwọn akọ́kẹ́ náà olùmọ̀jọ́ sọ pé kì í ṣe inú oṣù táwa yìí gan ni wọ́n bí kò tán. nípa ṣénú Ramadan lágbàwẹ̀ ọ̀ràn yẹn ni àbínú Shawwal ẹ ti gbọ́ rí láti gbà tẹ̀ ti ń bẹ̀lẹ̀ ayé pé àwọn èèyàn kan ń ṣe àpẹnu pé àwẹ̀ tí Ọlọ́run ní a máa gbà àwẹ̀ oṣù kan yìí kì í ṣénú Ramadan nínú Shawwal ẹ ti gbọ́ ìyàpẹnu rí ń parẹ́ láti jọ tí ayé ti ń jẹ ayé Ramadan yìí náà ni kò sí ìyàpẹnu èyí ti gbọ́ rí wípé àwọn ẹnìkan ń bẹ tí wọ́n ń sọ pé bí pé àṣùbà olóyẹ ká máa kí lálẹ́ fa ìṣá ká máa kí láàárọ̀ ẹ rí gbogbo tó bá jẹ́ ẹ̀sìn kì í sì rújú nínú ẹ̀ tó bá jẹ́ sí pé ọlọ́run fẹ́ ṣe mòlídì ní ẹ̀sìn fún wa ni ọjọ́ tá a bí yẹn déètì yìí kò ní sí èméjì nínú rẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀tàrí kọ́wùrù pé irú ọjọ́ ọ̀tà náà la bí ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ táwọn olùmọ̀ ní ọ̀kan nínú ọ̀rọ̀ bíi márùn-ún ọ̀kan nínú ọ̀rọ̀ bíi márùn-ún nípa ọjọ́ tá a bí èwo la wá fẹ́ mú ilé ìbàjẹ́ pé torí pé kì í ṣẹ́sìn mòrídìí ti bẹ̀rẹ̀ látànà tọ́dún èyí po tọ́dún èyí po ilé mòrídìí oṣù mọ̀lọ́ torí pé kì í ṣẹ́sìn ni kò sí tù ẹ sọ fún wa ètò ẹ̀sìn ìdá nípa rẹ̀ òpònú kan ní Kaduna ń sọ wípé six hundred years ní tí mòrídìí ti bẹ̀rẹ̀ nílé ayé six hundred years ní ramadana bíi ọdún tó lọ àbọ̀dún kejì sísìn ó ní six hundred years ní báyìí tí ramadana ti bẹ̀rẹ̀ ẹ̀ tí mòlídìí ti bẹ̀rẹ̀ mòlídìí ti lò six hundred years láyé àwọn tí wọ́n sọ pé mòlídìí ò da wọn ò sì tí ì rí ẹ̀rí kankan tí wọ́n fi dáwó wà ní ẹ̀rí wèrè ọ̀rọ̀ tó sọ yẹn gángan lẹ̀ rí wípé mòrídì kò sí nínú kíni kò sí nínú ẹ̀sìn tó bá lọ 600 years láyé a jẹ́ pé ó bẹ̀rẹ̀ lẹ́yìn nǹkan bí 800 years nígbà tó jíṣẹ́ ọlọ́run bá ti fàyè sílẹ̀ ni àti kò sí inú tó jíṣẹ́ ọlọ́run gbé wá lẹ́yìn nǹkan bí 800 years tó jíṣẹ́ ọlọ́run ti fàyè lẹ̀ ni mòrídì tó ṣe kíni according to information tó wọ́n mú wa lẹ́yìn nǹkan bí 800 years gbogbo nǹkan tí wọ́n bá ṣe lẹ́yìn oṣù kan lẹ́yìn ìgbà tó lẹ́yìn ọjọ́ kan tó ti di ọlọ́run bá fàyè rẹ̀ tí wọ́n ò ṣe láti kò sí ọ̀run kì í tẹ̀sí sọ̀rọ̀ máa falẹ̀ ọ̀sẹ̀lẹ̀ dátú wá pé tí wọ́n ṣe lẹ́yìn eight hundred years. wọ́n ní tí wọ́n ṣe lẹ́yìn eight hundred years wọ́n ní oṣù jẹ́sìn ṣùgbọ́n òun nígbà tó yẹ sí ní làákàyè rẹ̀ ti dorí kodò òun rò pé òun ti mú ẹ̀yí wá pé six hundred years kò bá ní one million years láyé tó o bá rí ááyà fún tó o rí hadith fún kò sí ìtumọ̀ fún un kò sí tó ń fún nítorí ìdí eléyìí mùsùlùmí tí ó ń ṣiṣẹ́ ìjọba tí wọ́n declare olùdé buhari ń sọ pé èmi ò ẹ́ tilẹ̀kùn ọ́fíìsì sílẹ̀mì lónìí mo rí di kíni <laughs> òun náà jókòó lé ṣùgbọ́n kò ní bá wọn ṣe kíni kò ní bá wọn ṣe kòránì kíkà àwọn èèyàn dáadáa kan bẹ tá àti sálámà sí wọn pẹ́ ẹ jẹ́ ká lọ ziyaratu ahlil khayr tí ẹ bá lọ kí àwọn èèyàn rí um, àwọn mọ̀lẹ́bí kì í ṣe lára kékeré nígbà nínú pé um, ẹ jẹ́ lọ kí àwọn alásùnmọ̀ wa yìí ẹ jẹ́ ká lọ opportunity yẹn ká fi ṣe iṣẹ́ kan tó jẹ́ṣẹ́ dáadáa tí kò ní láti ṣe pé pẹ̀lú kéne pẹ̀lú àdádálẹ̀ mọ̀lídìí tí wọ́n torí rẹ̀ declare holiday yẹn. wallahu ta'ala alam uh, báyìí ni a ó dúró tí ọlọ́ọ̀bá sọ àjèjókò tí ó ń bọ̀ láwọn àtẹ̀síwájú gbogbo ohun tí a wí tó ṣe déédéé èròǹgbà ọlọ́run àti sunna nabi muhammad sallam kí ọlọ́ọ̀bá kí ó san wá ní ẹ̀san wíwí àti gbígbọ́ èyí tó kù díẹ̀ káàtó kí ọlọ́ọ̀bá kí ó ṣe àmójúkúrò fún gbogbo wa